ẹ kú ojúmọ́ ẹ gbogbo ibikíbi tí ti ń wò mí ojúmọ́ re ló gbogbo wa lẹ́nì ojúmọ́ ìdùnnú ojúmọ́ ayọ hmm. èmi náà ni o èmi ni mo tún dé bí náà bá tán lórí ẹ̀jẹ̀ kò kì í tán lẹ́ẹ̀kan ó ní òjẹ́ kẹ́jẹ̀ ti kúrò lórí èkánná ṣùgbọ́n mo ń sọ fún yín mo fi ń yé yín báyìí pé iná ti tán lórí ẹ̀jẹ̀ dẹ̀ ti wá tán lórí èkánná fún ọmọ Yorùbá ó kí gbogbo yín ẹ kú kó lè dà èmi náà ni àkúdà tí gbogbo ayé mọ̀ ní Yakogi máa ń jẹ́ kó yé wọn pé àkúdà ni mí pé àkúdà ọmọ ni mí ó ní mo ṣe burú èmi tí mo payá mi lẹ́kún dáadáa tí mo pa ìyá tó bí mi lẹ́kún mo pa lẹ́kún débi tó tó wù mí ìgbà tó tí mo tó wò tí àánú ẹ̀ ṣe mí ni mo ṣẹ̀ṣẹ̀ wá jókòó ó lẹ́nìkan ló fẹ́ ta fẹ́lẹ́fẹ́lẹ́ ẹnikẹ́ni tó bá ta fèlèfèlè ẹ ṣàbalẹ̀ kó kú ẹ wọ̀ sọnù sígbó èèyàn tó bá fẹ́ ta fèlèfèlè níwájú adélé wa ẹ ṣàbalẹ̀ kó kú ẹ wọ̀ sọnù sígbó ó kàn dùn mí pé ìyá wa lòun ò fẹ́ kéèyàn kankan kó sọnù hmm. ìyá dáadáa ìyá lálùbáríkà ìyá tí ó fẹ́ kí nkankan ṣe wá ìyá aláàánú samaria tí ó bá ti bẹ́ẹ̀ àwọn wọ̀nyí ò dísáfù pé kéèyàn dáríjì wọ́n o àwọn olórí burúkú wọn tí wọ́n kó wa lọ sóko parun wọn ò sọ pé ká dáríjì wọ́n o tàlàtì bẹ́ẹ̀ ọlọ́run ló ń dáríjì yàn ẹni ó bá ní kí dúpẹ́ onítìrí dáríjì òun kó ní kó lọ bọ́ lọ́hùn pé kó lọ tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ ọlọ́run tó bá wù ọlọ́run kó dáríjì tó bá wù kó má dáríjì. ìdáríjì kò sílẹ̀ kò sí níwájú ẹni tó pààyàn o ẹ wá tàn wá títí títí títí títí ẹ wá tàn wá títí títí ẹ tún tàn wá lọ sọ́jọ́ ta àtúnṣe torí ẹni torí orí kan látòrí lọ jìyà lọ́jọ́ tí èmi àgbàlagbà ara mi àkúdà èjì ogbè yèyé kogi tí mo fi sun orí tírísítà tírísítà fún oṣù mẹ́rin gbáko lẹ́kọ̀ọ́ mo fi lé àtọ̀nà mi àwọn aláboyún tí mo fi ilẹ̀ sílé ẹ̀yìn mi wọ́n bímọ láwọn tọ́lọ́hún gbọ́wọ́ mi ṣiṣẹ́ ìyanu fún nítorí ta ni nítorí Sunday Igboho la ṣe lọ. pé wọ́n lérí pé wọ́n gbọ́dọ̀ dẹ́kọ̀ọ́ ó dà àwọn wo ló lérí o ó dà àwọn tó lérí yẹn gan à ń bọ̀ a dẹ̀ wá lóòótọ́ àwa lọ bọ́ sọ́wọ́ kalokalo sẹ́mọ̀n tó jẹ́ kalokalo kí ni tó máa ń kówó sí yẹn tó máa ń pọ̀ jáde kí n má ṣe ibi tí atm wọ̀ irú yẹn mọ̀kànlá àtijọ́ ẹ da owó ẹ bá ju kọ́bọ̀ sí a kó owó wọ́rọ̀rọ̀rọ̀ sísàlẹ̀ wa ká kó nǹkan ẹ̀ ó bá tún gọ̀ ọ́ ibẹ̀ náà wọ́n ti máa gbowó yẹn lọ́wọ́ ẹ pípù yẹn o kalokalo àwa mọ̀ pé ọwọ́ kalokalo la fọ́ọ̀lì sí ó ní dídírin kan a máa sọ pé ẹ kìnnì kan ṣe kìnnì kan ẹ múra sílẹ̀ adélé ti dé ẹ múra sílẹ̀ adélé ti ṣe tán ẹ̀yin ọ̀dọ́ kílẹ̀ ń dúró wò ẹ̀yin ọ̀dọ́ kílẹ̀ ń dúró wò adélé ti ṣe tán òpó olé kílò ń dúró wò adélé ti ṣe tán káfíńtà ilé kílẹ̀ ń dúró wò adélé ti ṣe tán bíríkìlà wa kílẹ̀ ń wò adélé ti ṣe tán kápítà kílẹ̀ ń dúró sọ adélé ti ṣe tán bábí ń sàlù kílẹ̀ ń dúró wò adélé ti ṣe tán ẹ̀yin aṣerun ní yọ̀yọ̀ kílẹ̀ ń wò adélé ti ṣe tán ọ̀dọ́ ìlú o kílẹ̀ ń wò adélé ti ṣe tán ọ̀dọ̀nkùlú ìlú ẹ má ṣe sùn ẹ má ṣe sùn ẹ má ṣe sọ̀lẹ̀ lọ́jọ́ adélé ẹ má ṣe sùn o ẹ má ṣe sùn o ẹ má ṣe sùn o ẹ̀yin ọ̀dọ́ ẹ má ṣe sùn o adélé ṣe tán adélé ti ṣe tán má gọ́ o tó bá lọ gọ́ pẹ́rẹ́ tí ń bá ilé mú ẹ bá mú ẹ kó lọ sápamọ́ síbì kan kò ní bóyá pé èmi ò ní jáde o mi ò ní gbójú jáde o màá rọra má táwọn adélé bá ti ń lọ níwájú bá màá rọra lọ